السلام عليكم ورحمة الله وبركاته الحمد لله والصلاة والسلام على أشرف المرسلين نبينا محمد صلى الله عليه وسلم ألا بكم الله عليكم يا الله قولا من الله ربنا صلى الله عليه وسلم Muslim. Kita berbicara dalam dunia ini. Ia adalah seorang uh, beliau. Ia adalah عبد كريم ونحن الله عليه وسلم

Wọ́n á lè ní àwọn àbá àbàkà yìí

我来买一双。 ti lọ́wọ́ ó wà fún ẹgbẹ́ tó tó ti kúrò gbòòrò tó wà nínú rẹ̀ gbọ́dọ̀ báyìí àwọn bá jẹ́ mọ̀lẹ́bí rẹ̀ náà àkọlọ́ sí àwọn bẹ́ẹ̀ tó ti sàlàyé fún dáadáa wọ́n ti sàlàyé fún wọn ti ṣe wọ́n ti tẹ̀lé lérè kó gbọ́ lọ tó wà nínú ìkọ́ onígbàgbọ́ náà lọ ìrìn ìgbà náà dáa wọ́n ti pé láì sí ṣe tọ́wọ́ ti dà fún ìyàwó náà kàlẹ́ yìí ìdájọ́ púpọ̀ àgbèrè ìbẹ̀rẹ̀ yìí tó bá ń ṣe wọ́n lọ́wọ́ lánàá ní ìgbà bí ẹ̀sìn àwọn ọmọ ìlú ní ẹ̀sìn ìlú náà. ọ̀rọ̀ náà wà lórí ẹ̀ àpàdà wà láyé ọ̀kọ́jà wọn wọn mú àwọn tó jẹ́ ọ̀hún ta pé nínú ọ̀gbà ìpínlẹ̀ ìgbà tí wọ́n gbà ní àwọn tó jẹ́ ọ̀hún náà ti àwọn yàtọ̀ ìgbà tí wọ́n gbé fún àwọn ìgbìmọ̀ sọ́kùnrin ìjẹ̀lẹ́ni nípa pé wọ́n ta àwọn ọ̀bá wọn.

ó wá lórí yóò pa ẹ̀sọ̀ wọn ní wọn lè pa ẹ̀sọ̀ wọn ní wọn sọ́nà ó ti gọ́ọ̀mẹ̀ntì ó ti gọ́ọ̀mẹ̀ntì agọ́sẹ̀sẹ̀ ó ti ṣubú ọyọ owó lulẹ̀ tẹ̀lé ẹ̀dá ní sọlọ ọlọ́run sọlá àìsàn sọlá ọ̀sán. Gracias yau

àwọn tí wọ́n lé kúrò kan bẹ̀rẹ̀ gbàdọ̀ bá wọn fà ẹni wọn sọ fún wa bí àbá ẹgbẹ́ òsùnmí ni ṣe pé orí kan lè jẹ́ bí pé ojúṣe dáhùn kan dára lè àwọn àwọn ṣe yìí bájú kò ẹ̀ máa tọ́jú àwọn kámá kámá tó ń bá ẹ̀kọ́ tó lọ́jọ́ ẹ̀ tó súnmọ́ tó àlejò yìí ìgbà ẹ̀fọ́ ẹ̀rú máa wà ló yóò di yé tí wọ́n á yọ sí. Ìgbà tí mi gbé láìpẹ́ eh, ìjọba ẹgbẹ́ a máa ń fi wá síbẹ̀ wá sí parẹ́ sí agbóhùnsá ọ̀nà ọ̀nà náà. So ní Jẹ́wárì àwọn náà jẹ́ àmì pọ̀ náà tó máa ń wá sí jẹ́ àkóyè agbára. So wọ́n náà fèsì kò ní wọ́n tó nà kọ̀ọ̀kan ọba àwòrán. Wọ́n kàn sọ̀rọ̀ kan wọ́n á jẹ́ wọ́n á ti wọ́n ní wọ́n ti wá sí ìgbà yìí wọ́n ní àwọn ọmọ ọmọ náà ẹgbẹ́ yìí báwọn á ti lè àbáyé ó já sí ìlú náà ọba ní àá ẹnu kẹta ọ̀rọ̀ gbogbo àwọn tó sábà ń sọ òkú àpò àtúntò fún ara wa èyí tó dáa ní káàdì ẹ̀ ní àgbègbè èyí ò gbéjà làbílẹ̀ nígbà wọn máa ń lo ara dáa dé bí àwọn tó sábà mú pé ọ̀gbà tí ó kú sínú ilé tí bájẹ̀ ló ti pa ni nígbà wọn kà bẹ́ẹ̀ ti olóòrùn wọn kálí wàlúwà àwọn ìyàwó rẹ̀ èyí ti kàná bá nínú yàrá rẹ̀ wọn kà sí síra bẹ́ẹ̀ tá a ló bá síra nípa mi bí kò rí àtún àdá ojú ọ̀gbà rẹ̀ nínú gan ìnáwó ìdáàbí ló pé ìmẹ̀kí tó lè là ìmẹ̀kí tó lè lè yóò lè. ó tún pé ìpele kú ilé ìwọ̀n kíá ikú lè lè wọ́n nǹkan tó ń dáńtẹ́ kò sí ẹ̀ka kò ní kàtí pẹ̀lú kíra kò kíra ẹ̀ ẹ̀ bá dáa fún àbíjà ẹmu èyí ni wọ́n dán tí ó bá ti tẹ̀lé èyí ni wọ́n dán lórí lórí oṣù tó burú bẹ́ẹ̀ tí tí ẹ̀ lásán pọ̀ fún wa òun ni kí á dán ẹgbẹ́ náà ẹ̀ka ìgbẹ́ kan lẹ̀ nínú tí àwọn ọmọdé nínú ẹgbẹ́ tó tóbi ẹgbẹ́ kan kéré síra sí. àmọ́ bẹ́ẹ̀ nínú àwọn òròyìn sálẹ̀ sọ̀rọ̀ àwọn àjọṣẹ́lá tí ní ròyìn ni àwọn ọ̀hárí èyí wọ́n bẹ̀rẹ̀ àwòrán síra sí. tó kò sí ọ̀fẹ́ bá máa ọ̀hárí ni àyàfi tó bá já sí pé àwùjọ tó yẹn wà wọn àwọn ọ̀hárí wà mẹ́ wọ́n pírátìsì irú nǹkan wọn ti bẹ́ẹ̀ ẹ̀yìn ìlú ayé tó bẹ̀ tó bá nìkan ẹbí láti fi ọ̀rọ̀ ayé àti àwọn kan wà lẹ́kọ̀ọ́ yìí wọ́n ti rí tẹ́lẹ̀kù àtọ̀kọ́ ẹgbẹ́ wọn ní àjọ kan ọ̀wárí bóyá ló sàn lọ́dún tó ní ìdí ẹ̀yìn ìlú akọ̀wé sílẹ̀ lára wọn sẹ́wọ̀n nìkan ló ti yẹ òkú ti àwọn bọ̀dù dá ní kò sùnmọ́ sáfù bàbá ẹgbẹ́ àti oṣù náà kọ́mọ́ wọn lè rí wọn bá máa jẹ wọn bọ̀ kúyà bí wọn bá yẹ wọn náà wọn lọ́wọ́ sàn àlàyé àti dé irun kíkà kò sí ní àwọn ọmọ yẹn ó láwùjọ tàbí ká. Gbàdí àdúgbò wa sọ ọ̀dọ̀ náà wà ní ìdí àyè kan wípé bí màlẹ́kà dìbò àyè kan lọ́dọ̀ ọ̀dọ̀ tó wá bá wọn wípé wọ́n gbà tán tà wá sá wọlé pé ìgbà tí àwọn wọn ló wà pé kó wá sí múlẹ̀ ní màlẹ́kà dìbò yìí òbí jáde pé ó sọ̀rọ̀ náà ẹ̀rọ àwọn ọ̀nà bọ̀ ọ̀rọ̀ ti ní àlàáfíà ni àmọ́ kò sí bẹ́ẹ̀ kò sí kò sí ọ̀gbẹ́ obìnrin kó wá tó gbà nínú ilé ọkọ rẹ̀ náà kó má lè gbà kó bá ti gbé má lè gbà tẹ́lẹ̀ kò sí ìdílé pàtàkì ọ̀rọ̀ ọkọ rẹ̀ kí sàbọ̀ ààrẹ náà ọkọ náà ti máa bọ̀ ààrẹ tó kéèyàn máa fi àgbọ̀ yẹ̀ bóyá òbí ẹgbẹ́ mú àgbẹ̀ náà tó bọ̀ ní ìjà nígbà tó wà ní ilé ọkọ rẹ̀. nǹkan ọ̀gbẹ́ máa gbọ́ yín lọ bẹ́ẹ̀ kí ẹ máa gbọ́ yín lọ bẹ́ẹ̀ pé àgbàdo ah, ńlá yìí o kó máa láti àgbà wọlé ọ̀tọ̀mọ̀ ló dá lóde ìdí ìbò lọ́sọ̀ọ̀dọ̀ ó lè múra bá a tẹ̀lé lórí bàbá tẹ́tẹ́ ìfúnra bá ti wúlò ní àwọn kankan táwọn ọmọ bá ti lọ lé ṣe pé ibi tí wọ́n ti ráwọn àwọn ọmọ wọn gan ó ní tí wọ́n lè fi ìmúra wọn tẹ́lẹ̀ òbí tí wọ́n fi gan tó jẹ́ ìyá rẹ̀ ó ti tún lè rí ibi ìmúra rẹ̀ tó bá ti yẹlẹ́ tó bá ti yẹlẹ́ nínú àkọ́bá ó ti bá tó kú bẹ́ẹ̀ ọkọ rẹ̀ wá kò sí ìmúra tó ìmúra ju ọkọ rẹ̀. ẹ̀ẹ́dẹ́gbẹ̀rún àwọn ọmọ ìlú ti dájábá wà ọ̀nà ìmọ̀lẹ́kọ̀ọ́ ọlọ́run òní ní aláàánú kọ́wá ní àná olùrọ̀ wọlé lábúdé pé àmì adájọ́ àlè rẹ̀ pé wọ́n yà bọ̀ wọ́n sọ láyéká kò ní wọlé táwọn ará tàbí wájú wa alẹ́kùn ní bẹ́ẹ̀ ọ̀nà ọ̀rẹ́ náà tó mọ̀ náà tàbí gbà lérò ọlọ́run mọ̀ táwọn gbà lérò mọ̀ láyéká tó ń pé mọ̀ tó gbẹ̀gbẹ̀ yẹn ìgbà tó bá wà wájú ọjọ́ wa ń sọlé wa ọdún ilé àgbẹ̀lẹ́ ti sọ gbogbo kọ́kọ́ rẹ̀ lóṣù mi tẹ́lẹ̀ wọ́n já rẹ̀ nù tó kẹ́ẹ̀ máa pọ̀lú bẹ́ẹ̀ pé wa mọ̀ pé ajá tẹ́tẹ́ wa ní ẹ̀tọ́ mọ̀ pé a ti fi wọ́n sọ̀rọ̀ bá sọ̀rọ̀ ní ọ̀yọ́ òkúta lọ́sọ̀rọ̀ náà. Kó mọ̀lẹ́ta lánàá malaika ni wọn bẹ yàtọ̀ àwọn ọmọ malaika la malaika wọn bẹ ọ̀rẹ́ ọ̀rẹ́ dáláàlú tó bá rí kò tó láìka ní tó dájú náà láìka tó. sábàbí mi tó bá ń fi tó àti bí àwọn èèyàn wá lórí àyè ọ̀dà sáńdẹ̀sì omi tí wọ́n ti wọ́n lọ ọ̀dà yìí bá tó sọ sí àtúntò kankan à ìtọ́jú bí àná ti dáwọ́ ìbẹ́rẹ́ ní ọ̀dọ́ lórí tó bá ń fi tó yẹn ti wọn ti tètè àtọ̀rọ̀ sísọ bí àgbọ̀n ìgbà ọ̀dọ̀ ìgbà kiri káwọn àwọn ìgbà èèyàn tí bóyá láàrin wa àti ọ̀gá rẹ̀ àwọn òfin ṣẹlẹ̀ ṣe ènìyàn wá búra pé wọ́n lọ́ọ́ ẹ̀wọ̀n ní iṣẹ́ lẹ́wọ̀n lọ ṣùgbọ́n àwọn padà wá bá wọn yanjú rẹ̀ nítorí náà ṣé ènìyàn yóò san àpárọ̀ fún òpàdé dúró sẹ́ni yóò san àpárọ̀ ní àbí fájọ pé ìtọ̀rọ̀ ní ìtọ̀rọ̀. ẹni tí ìmọ̀gbà rẹ̀ ó sì lọ bẹ́ẹ̀ wọ́n padà wá bẹ́ẹ̀ kẹ́ àwọn èèyàn díẹ̀ ó padà wá rí pé ìṣòro ti jẹun pẹ̀lú àwọn ìṣòro àbá wọn tó padà bá tó olóòdà àlejò àbá ọ̀rọ̀ sọ̀rọ̀ àlejò ńlá ti kúrò àwọn òṣìṣẹ́ kankan tó bá wá ní ìṣòro síun olóòdà àlejò kò sí tó bá wá sí ìwà tó wà yóò sàtàn ìbúra tó káàdó pé ìbúra ìbúra tó àti yóò sàn ìtàn ìbúra rẹ̀ wọ́n lọ́wọ́ ìtàn ìbúra rẹ̀ ọlọ́run àwọn nǹkan kọ̀ọ̀kan láti gbọ́ nígbà jà yìí kó ẹ bá wà gánà rúru tí jíjẹ gbogbo ya títí jíjà ìbò làákà ìmọ̀lẹ̀ kan tọ́lọ́ ní kí sùn náà lára ṣí ní ti. ìgbà táwọn sọ pé séwù ètè séwù ẹ̀dá kò séwù lára ìlú ọ̀dọ́ kí òun mọ̀ ẹ wá sọ̀rọ̀ kan pé sásìkò kan náà là ń kírun. èèyàn lórí táìmù òsì papọ̀ tó tọ́ sínú ìbá tó ń bì á sì ná kí lọ́wọ́ wọ́n àtọ́jú gbára lọ kí n rọ́bà èwo ní kí n bẹ̀ á yìí tó ẹgbọ́n olùgbà tí bàbá ń wá ní pé bí bá ti tó gbàdọ̀ sọ wá ní pé ọkọ̀ mi ọkọ̀ mi ò tó darí sí lórí ẹni yóò wá lọ sí tó ti nínú padà ilé wá padà. lójú bá tó yẹ ká máa wé pé lọ sí lọ́wọ́ ti fi di àwọn ìsàmì ìgbà tó jẹ́ pé kíláàkà yìí làákà ìtúnà gan-an yẹ kí a máa ti kì í dànù kó ti bá láyé àwọn àbá àtúnà yìí ṣùgbọ́n wà tó jẹ́ pé làákà ìdílé àló wà ní ìgbà yẹn náà kò jẹ́ kí òjì yẹn ní tọ́lá náà ń yà sílẹ̀ nǹkan là ń kírun ni tó jẹ́ pé tí lórí bá tó bí ọ̀sọ̀ pé ẹ̀ka ló lọ sí ọ̀rọ̀. Àyíkájọ́ sí ní àyè aláta ìgbàgbọ́ tó máa fẹ́ràn. Alhamdulillah.